àìsàn tí ó ṣe ni o tó tì ní lójú jò lè lọ kó má ṣe wá àwa kékékéké rárá máa rí gèrà sí rárá mọ́ rí rárá. Yerere magi gara sàn tí ó ṣe ni tó ti ní lójú jolè lọ láwùjọ kó má ṣe wá torí pé kò yé mi odò tó tọ́jú ẹ̀ nìkún fẹ́ máa gbé ni lọ báyìí odò tó dákẹ́ rárá ti fẹ́ máa gbé ni lọ. ọ̀rọ̀ táwọn fojú di ti fẹ́ máa kọjá òye ni. sanagariaga magire kíkeke mọ́lẹ́yì àìsàn tí ó ṣe ni tó ti ní lójú jọlẹ̀ kó má ṣe wá. àti mi gbélé báyìí sàn ẹ omi ẹ àmì fẹ́ pèsè lè báyìí sàn. understand gbélé báyìí. mi ò understand kí ló ṣẹlẹ̀ ah definitely àsìkò ètí tó nìyẹn mo ṣubú mi ṣó fẹ́ para ẹ̀ ni ó wà lẹ́nẹ̀dì náà ṣó fẹ́ dábìmọ̀ fúnra ẹni ṣó fẹ́ para ẹni ó yá mm. jàgbé jàgbé jàgbé jàgbé jàgbé pẹ̀lẹ́ gbé pẹ̀lẹ́ ṣubú omi pẹ̀lẹ́ gbẹ́sẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sorry sorry sorry sorry. ẹ bá mi fọ́ ọmọ ẹ bá mi fọ́ ọmọ. alfa ọkùnrin ẹ̀ bóbú mi. kí ni ọlọ́run àlókò wa yọ ẹni tó jẹ́ pé báyìí gbé dọ́sítà bóyá bímọ lọ́mọkùnrin rẹ̀ even àwọn dókítà sọ pé ká ló pẹ́ ká tó gbé wa nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí kọ́ là máa sọ. but why? òun béèrè pé kí ló dé èèyàn tó ní oyún fún oṣù mẹ́sàn-án tí kò dọ́sítà rárá tí kò attend any program àti náà tàtàwọn olóyún máa ṣe kò sẹ́yìn kankan tó ṣe ń bẹ̀. ẹ bọ iye ọ̀sẹ̀ gbọ́kọ́ ọmọ náà wá kú o ah, eh, ó mà ga o ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ṣùgbọ́mí gan ó ti sú mi ó ti sú mi wàá lè ti pọ̀ jù eh, a máa sọfún sọfún sọfún báyìí kò ní gbọ́ gbogbo ránù gbogbo òṣì tó ń ṣe káàkiri bóyá nísìnyí tẹ́lẹ̀ tẹ̀ ti ṣẹlẹ̀ sí ó máa kọ́gbọ́n ó máa jáwọ́ nínú gbogbo wà pálapàla tó ń wù yìí eh, gbogbo ranu gbogbo òṣì à ń sùn pẹ̀lú oríṣiríṣi ọkùnrin ó ló mọ iye oyún tó ti ṣẹ́. ó oyún tó ṣẹ́ṣẹ́ṣẹ́ tí dókítà fi wọ́n ní pé tó bá ti padà ṣẹ́yún báyìí ó máa kú ni. ẹ síbẹ̀ kò jáwọ́ náà ó ń lẹ́nu débi pé kò tún kí n protect rẹ̀ skin to skin ni o lè imagine. inú ìwádà. ó wà lọ́sítà àwọn ọba owó tó kù lọ́wọ́ mi gan-an kó fún mo fi make deposit gbé kán lè bá mi attend sí. Hmm, pẹ̀lẹ́ ọlọ́run samaria wàá wà òkè ọlọ́run afọ̀pọ̀rọ̀ má bínú ṣùgbọ́n. kí tó ń sọ̀rọ̀ báyìí. Ah, báwo ni kí n ṣe sọ̀rọ̀. ọ̀rẹ́ wa máa ní. Ah, olówó ni ẹ owó pọ̀ lọ́wọ́ ẹ lè ṣé ọmọ yẹn ò ní bàbá ni. Ah. ẹ ọ fẹ́ sanwó lọ sanwó má bínú pẹ̀lẹ́ ọmọ ò ní bá gbèsè ẹ̀ lẹ̀ ṣùgbọ́n. kí tó ń sọ̀rọ̀ báyìí. báwo ni kí n ṣe sọ̀rọ̀. ó burú léèyàn o. ó pè é má jẹ́ káyé sábẹ́ sí má mà jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. ẹwà ní tó ń sìn lọ́hùn tí aṣọ ọ̀rọ̀ tó yàn rẹ̀. ẹwà ní tó ń sìn lọ́hùn. Lọ́ládé good morning. ṣùgbọ́n mi báwo ni good morning. wọ́n wà ókè. ṣùgbọ́n mi. Hope there is no problem with you bíi ti báwo. you look pale. kí ni mí nìyẹn. mo ló look pale oníkíni mí nìyẹn iṣẹ́ ọmọdé ni wọ̀ ṣé òbí skin ẹ̀ ṣe rí ni. Ah, wọ́n má sọ̀rọ̀ burúkú sínú ayé mi náà kí ló dé ó dé ń tẹnu mọ́ look pale lára ẹ̀rí bákan kí ló dé kí ni problem ẹ. má ah. bínú ìyọkọ mi ṣùgbọ́n oṣù mẹ́sàn-án kò ní pẹ́ pé nǹkan tó ń bọ̀ àtòtù. ẹ gbádùn sóhun kí ló tẹ́ pọ́nrọ̀ lọ́wọ́ ló máa ka yín lára báyìí tí yín dẹ̀ wà lára yín tẹ̀ ń faṣọ bò. Ah! kí ló dé òun dẹ̀ ṣọtí ẹ̀ ṣọgbà ẹ̀. ẹ má bínú ti bomi ó ti tó. ẹ gbà mí tó fi ṣe ọmọ yìí àfi bí àfi ṣe ah, tó má tiẹ̀ fi ṣe yóò yẹ kéèyàn máa lọ pọlọ ẹ wèrè gidi hmm. pẹ̀lẹ́ a nífẹ̀ẹ́ lánìí o má jò ó pẹ́ kó tó jóná kó tó má rí irú ẹ̀ alólùbèdè ó sọ̀rọ̀ bí ṣe ó ṣèdí gan sẹ́yìn yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ èmi máa ń ṣọpẹ́ o ọpẹ́ ló yẹ̀rù o gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o kàmárà rìn rà kàmárà rìn sọnù kàmárà rìn rà kàmárà rìn sọnù gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o àdúrà gbà o èmi máa ń ṣọpẹ́ o ọpẹ́ ló yẹ̀rù o èmi máa ń ṣọpẹ́ o ọpẹ́ ló yẹ̀rù o gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o èmi máa ń ṣọpẹ́ o ọpẹ́ ló yẹ̀rù o àdúrà gbà o àdúrà gbà o èmi máa ń ṣọpẹ́ o ọpẹ́ ló yẹ̀rù o gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o kàmáràrin rà kàmáràrin sọnù gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o àdúrà gbà o kàmáràrin rà kàmáràrin sọnù o gbogbo ẹni tó fún mi lówó èmi máa ń ṣọpẹ́ o. àìsàn tí ó ṣe ní tó ti ní lójú jolè kó máa ṣe wá àìsàn tí ó ṣe ní òru tó tì ní lójú jọlẹ̀ lọ kó má ṣe wá torí pohun tá a mọ̀ la mọ̀ ohun tá a kò mọ̀ ó ṣàgbà ó ta ni yẹn èmi Ṣùbọ́mi ni ṣùgbọ́n mi ẹ má jẹ́ ká gba straight ẹ já gba short cut. Yerere magi garara ele ha ele ma. Àìsàn tí ó àgbà ẹ ti kọ́kọ́ mú mi ná. Ó ṣe ṣòro. Dádì ẹ yọ ògo. Ẹ ṣáà ti wà nínú ilé abẹ́wò tún ni dẹ̀ mọ́. Ah. Ọ̀gá báwo ni? ah mo ti rìn jù lẹ́ni o ṣubomi mo ń sẹ́ǹsì kankan kó má lọ dàbẹ́ ni pé alábọ́run fẹ́ dẹ̀wù ṣé o mọ̀ pé ojú yìí ó ṣe bí ẹni fẹ́ máa dùn mí tòótọ́ for real láti bí ìjẹta kò tó wá ń jẹ́ yọkan méjèèjì báyìí ó ń gún mi láti inú wá báyìí o ọlọ́run ò ní jẹ́ imagination yín ni bóyá inú dẹ̀ ti máa act jù bóyá ti máa ń dijú yẹn jù black lu ìgò yín kò nídìí pé tó máa máa fi di pé ó ń dùn yín. kì pé mo ń act o ó ń dùn mí díẹ̀díẹ̀ ó ń dùn mí. ẹ dáàdi ẹ mọ nǹkan téèyàn bá ní ìdí rest náà ojú máa ń dùn yàn tẹ bá ti wẹ̀ tán ẹ jẹun ẹ dẹ̀ sùn mọ̀ pé ó máa lọ ó yẹ kówó síta kówó síta. àti ẹ̀dúpẹ́ alájẹ wa lẹ́nu. ah dáàdi yé gbé èkó síbi ẹ̀kọ́ wá báyìí ah ìyẹn bá yìí kàn. ẹ pẹ̀lẹ́ ṣàṣà rọra. ajé wa gan o. Ah, torí yín náà mo ṣe ń ṣiṣẹ́ rọra. ah ẹ pẹ̀lẹ́. àrẹ̀mọ. Ah, ah. ẹ kúlẹ̀ dára. èmi ni wọ́n gbà lọ látàárọ̀. ẹ sà èmi náà ní kí n wá tó ṣe máa dá lọ ní sà mo ní kí n ó zù lọ ni. dádì owó rè <laughs> dádì àjẹwálé mi. dádì tá a gidi ni. wá orí ẹ̀ ò pé kọ́kọ́ káwọn kékeré yẹn ló ń ṣe ni. ọ̀yọ́ máa yọ lálá sọ́tọ̀. ìfarabalẹ̀ ká torí yín ni ah. ọlọ́run ṣáà má jẹ́ kíkú ọmọ payé talẹ̀ kọ́rọ̀ tiwa náà má dàbí ọ̀rọ̀ ọlá ifá ah. ọlá ifá kú tán àwọn ọmọ ìdúpẹ́ ah. nígbà tó ti farajìyà fáwọn ọmọ àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní jayé lẹ́yìn bàbá wọn tán bá ní kí ló dé tí òfin yín tí gbogbo ẹ̀ fi ń dùn tó ń dán báyà wọn ní ọlá ifá ni ọlọ́run má jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ o. ọlọ́run ní jẹ́ kẹ́ kú báyìí. o lè o lè ah, ṣe bẹ́ẹ̀ lẹ́yìn. àmọ́ sin sin sin sin sin. ibi tá a ti ń ṣe la ti ń jẹ èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ kí gbogbo ara máa gbìyànjú bẹ́ẹ̀ yẹn kéèyàn má jẹun tó dáa bẹ́yà tó bá rí gbọ́kọ̀ tọ́ pẹ̀lú awó. nǹkan tó wù jẹ nìyẹn. tó wù jẹ nìyẹn. dádì ó tẹ̀lé akéèyàn jẹun gidi kí lèèyàn ṣiṣẹ́ fún. dádì tiẹ̀ ṣiṣẹ́ náà tẹ̀gàn ni <laughs> ajé wà lára dádì ah, ọlọ́. ẹ ká wo kí n mọ iye ẹ o. mélòó ń tọdú ẹ sọ̀rọ̀ jọ. kékékéké rárá máa rí gèrà sí rárẹ̀ mọ́ rí rárẹ̀ rà yẹ́rẹ́rẹ́rẹ́ máa kí gàrà. ìwọ tó bàjẹ́ báyìí náà jẹ́ ẹ jẹ tó bá wù ní ẹ ṣáà jẹ kébì mọ ẹyọ kan ṣoṣo tèmi máa jẹ. ẹ jẹ yòókù. eléyìí ti tó mi ó ti tó gbádùn oúnjẹ oríṣiríṣi. Ah, mo gbádùn. ẹ wò jáde báyìí báyìí la mo máa rí o àní rí báyìí báyìí o. àmín. èké lọ pàtàkì ṣá bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀làrun rí bẹ́ẹ̀ o. èmi náà kàn fi léètò rí pàjẹ́ wá àti wàhálà tí mo ṣe ẹ má rò pé báyìí náà látúnṣe máa ṣe adúrú eléyìí lọ́la tẹ́ ń kó jẹ tẹ́ ń jẹ́ wọ̀mù wọ̀mù tẹ́ ń ràn jù yìí o. gbàgbọ́ kò sí kò sí ètò ìdíṣọ́nárì ọwọ́ yín á máa dẹ̀rù. Hmm, kò burú hmm. mo fẹ́ bi yín ní ìbéèrè kan ọ̀pọ̀lọ́ ń yẹ̀yìn ó ń fẹ̀yìn pamọ́ kí ni ó fi ń pamọ́ fún. ẹ mọ aláǹgbá ń yẹ̀yìn ó ń fẹ̀yìn pamọ́ kí ni ẹ̀rọ pé ó ń fi pamọ́ fún. kò yẹ yín ẹ̀yin ló ń jẹ lẹ́yìn ẹ fẹ́ jẹ gbogbo ẹ̀kan lẹ́ẹ̀kan náà èèrà lẹ́lẹ̀ tẹ́ ń wò yẹn tó bá rí oúnjẹ níta á lọ sínú wo ó tọ́jú ẹ̀dùjọ́ tí ò ní rí jẹ yìí ṣẹ́yìn fẹ́ jẹ gbogbo ẹ̀tàn lé nìyí sìn. ṣùgbọ́n mi. ọmọ ẹ̀ ń kọ́. wà lọ́dọ̀ rẹ mu mo ti tọ́jú ráìtì díẹ̀ lẹ́fọ́ ọ̀nà tó bá ti dé lálẹ́ àjọtẹ. ó wà lọ́dọ̀ rẹ láti ìgbà tí mo ti débi ìfojú rọmọ ẹ báyìí ó tún lọ sọ́jà ó lọ dáná ó lè gbé ọmọ ẹ bọ̀ lọ́dọ̀ rẹ ṣábíàmọ́ ni wọ́n yìí jáde ọmọ ṣayé ẹ̀ ara rẹ̀ dùn. àbí àmọ́ òun wà báyìí o. mo wí tèmi o mo wí tèmi o. pátálẹ̀ ń jẹ́ wọ́n kọ́ ìbọ̀ṣà ọkọ̀ tó ti rẹ̀. ẹ̀bẹ̀rẹ̀ ni a. ṣàlàfíà ni gbogbo ilé ń kọ́ ìyàwó ẹ̀ ń kọ́. òun náà wà dáadáa ṣé iṣẹ́ ń lọ dédé. àdúpẹ́. àdúpẹ́ lọ́dọ̀ lọ. àdúpẹ́ o. ṣùgbọ́n àtàbúrò ẹ̀ náà ń kọ́. ẹ ṣùgbọ́n mi àtàbúrò ẹ̀ wà nílé wọ́n jẹun sí mi lọ́rùn. àdúpẹ́ fọlọ́ ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín ojú yìí ṣò díẹ̀ o. ọ jíde ojú mi á ṣe o o mọ̀ pé ohun tí àgbà rí tójú fi kónú bọ́mọdé bá worú ẹ̀ ó ṣe ṣe kójú náà fọ́ ṣé gbogbo ewu tá a là kọjá la fẹ́ sọ ni àbí ti ìlàkàkà wàhálà lọ́tún lọ́sì lójú òwa níṣòwò ojú aṣọ o. àmọ́ ẹ̀bọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jìnnà sí mi ẹ jìnnà sí mi. ẹ wo Jídé ẹ mo mọ̀ ọ́ mọ̀ jìnnà sí ẹ díẹ̀ torí mo mọ̀ pé kò sígbàkigbà tí mo bá dọ́dọ̀ ẹ àbí tó bá fojú kàn mí bó o bá run mọ́ mi lápò wà á run mọ́ mi lọ́wọ́ èmi ò dẹ̀ fẹ́ ó jẹ́ gbogbo ìgbà ìwọ nìkan náà ní láàrin ẹbí wa. ọlọ́run rí mi kó tó dá mi sínú ẹbí yìí akémi náà lè máa ran gbogbo ẹbí lọ́wọ́ lọ́lọ́run ṣe ló ti fún mi ní nǹkan tó fún mi tí bá wá pọ̀ tí mi ò ṣe ṣọlọ́mù ní bínú sí mi ni. ẹ má bínú ẹ dá ìyẹn náà mo wò ó pé ó tójọ́ mẹ́ta mo ṣe ní kí n tiẹ̀ kàn sí ẹ o kí n ṣe hi sí ẹ lé ni. kí ni a sọ pé ó ṣe yín lójú. ọ èyí tí mo ti sọ fún ẹ láti bá yín kò tiẹ̀ wáyé mi mọ́ bá di dọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí tí òòrùn bá ti ń wọ̀ báyìí tí n bá ti rìn inú òòrùn ojú yẹn kàn máa ṣú báyìí ni tí olú ẹ bá dẹ̀ jí láàárọ̀ níṣẹ́ lójú méjèèjì báyìí máa gún ọ̀tá olúwẹ̀ báyìí ni mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ojú lọ bá ara o kò yẹ kí ẹ fi ṣeré rárá ṣé tí wàá lọ fún test. test kí ni kí n fi kún owó tí màá fi ṣe dà tó sì mọ̀ pé àkùkọ bàbá mi láéláé owó ló ń jẹ́ kì í jàgbàdo. anything tán bá máa ṣe fúnyàn lọ sípítù lùwà báyìí ìwọ náà mọ̀ pé owó ni owó ló ń jẹ ẹ̀. ìdí mo ṣe ń bínú sí yín nìyẹn nígbà tẹ mọ̀ pé ẹ ní ìdíwọ́ láti fi ṣe test ojú yín tẹ wá ń wò mí lókèrè tẹ́ ẹ̀ lè wá bá mi àbí kẹ́ ránṣẹ́ sí mi. ṣáà má bínú kọ́ mi ò láìkẹ́ o láìkẹ́. ẹ̀rọ kan máa kó bùkátà sórí ẹnìkan náà. fifty thousand ni ah. ẹ lọ fi ṣe test ojú yìí. fifty thousand. ah o máa ṣe mo dúpẹ́ o ah mo dúpẹ́ o mo dúpẹ́ o ìnáwó mi tọ́wọ́ ẹ o. ẹgbẹ́ twenty thousand yìí náà. owó kí ni. ẹ fi lóúnjẹ sílé. Ah, rárá eléyìí tó fún mi ti tó màá ṣe test inú ẹ àá jẹun inú ẹ. ìyẹn kẹ́ fi ṣe test ni ká lè mọ nǹkan tó ṣe é lójú sódà tá a mọ̀ gbèsè tá a máa gbé. Ah, jìde ah, ọ̀dà òkè lókè báyìí lọ́wọ́ afúnni ń gbé ọwọ́ ò ní relẹ̀ láéláé lágbára ọlọ́run máa máa lékè ó máa máa borí àwọn ọ̀tá ẹ̀ ní. ò ṣe mo dúpẹ́ o ò ṣe o. ẹnu ah. ṣe nǹkan tó bá sọ ẹ jẹ́ kí n gbọ́ ọlọ́run ò ní sọ yín sógun kan. kí mi bàbá lọ́dọọdún kí ni ìmọ̀ kí mi kí ló ń kẹ́sẹ́ ibi yìí ná sẹ́yìn mọ̀ pé káàdì yẹn bá gbógun bá gbógun àgbò náà làá padà làá padà dé gbẹ̀yìn gbogbo sáì kẹ́mi lò fún mi yé ràn mí yé yé yé yé mi o. kí ló dé kó jẹ́ pé ìyá Yorùbá rí akọ́bátẹ́ ọmọ yìí kéré kó jẹ́ kó ló kọ́lé bẹ́ẹ̀ ká máa sì gbéra garan. ṣé torí ẹ lẹ ṣe fi ariwo pàdé mi lọ́nà. Eh, mo mẹ́ pariwo. ariwo yìí ti pọ̀ ju níta gbangba ẹ bá tiẹ̀ jẹ́ ń wọlé kẹ́dẹ̀ béèrè owó ṣé torí owó lé àbí. wáyé mo mẹ́ pariwo lẹ́yìn oṣù mẹ́jọ mo ti mẹ́ pariwo kí ló dé yìí hàn àpísẹ́ẹ̀tì wo rẹ̀ kọ́nyàn bá ṣe kò yín rán ó dáa èyí sí wàhálà ẹ mọ̀ pé kébà yìí pé bóyá jẹ́ ni ìjẹsà fúnra rẹ̀ àgbà kẹ́ni aláyé kí bẹ́ẹ̀ bá gbómi lórí bẹ́ẹ̀ mẹ́kọ́ òdìbẹ́ àfi kí lọ́kùnrin bá gbáyé gbogbo rí a ó tọ́ ni o. àní rí jà ṣọpọ̀nà. àmín. sẹ́ẹ̀dì gbọ́. àmọ́ rí náà níbẹ̀. èlóore fifty thousand nìyẹn. fifty thousand nínú eighty thousand kí amẹ́sàn ọ̀nù rẹ̀ ìjọ ni màá yá gba àyẹ̀kókù bẹ́ẹ̀. ẹ kí mi pé mo gbìyànjú o bàbá ṣe mọ̀ pé mi ò expect yín lẹ́nu mi ò dẹ̀ promise yín pé màá fún yín lówó owó tẹ̀ ń wò yìí gan ọ̀dọ̀ àbúrò mi kan ni mo ti ń bọ̀ ó fi ṣe mí láàánú ni ó ní kí n lọ fi tọ́jú ara mi lọ́sítítù ni àmọ́ nígbà tọ́rọ̀ ti rọ ọ̀rọ̀ ṣọ̀pọ̀nà nǹkan kan mi ò fẹ́ kí ṣọ̀pọ̀nà débi ọ̀dọ̀ ẹnì nù wa ni mo ṣe kó yẹn fún yín. ṣé bẹ́ẹ̀ ṣe àbí ara níyà ẹ̀yin lẹ mọ̀. ẹjọ́ máa gba yẹ̀kúkú bẹ̀. Ah, ẹ wo ọ̀rọ̀ tó délẹ̀ yìí landlord ọ̀rọ̀ wèrè ni o wọ́n ní wọ́n máa fa orí ẹ̀ lọ́la ó lọ́lọ́run jẹ́ kẹ́ borí òun lé kẹ́ mọ̀ pé tẹ́ ẹ̀ bá borí wèrè ńlé ó máa ṣòro láti rí fa ni mo ṣe ní kẹ́ gba àdúrà tí ẹ bá gba àdúrà dáadáa tí owó bá dàpọ̀ mi máa balance yín. kí n tẹ̀mí pẹ̀lú gbẹ̀gbẹ̀ gbàdúrà kò yín kí n tẹ̀mí àyíká bá mú balance mi ẹ o àdúpẹ́ lọ ọlọ́run pẹ̀lú yìí kí ẹ kó aràn yìí kókò ní pé kó bá bí adé ọpẹ ọ̀sẹ̀ kí ẹ bá rí balance mi sọmọnà agbáyé rẹ anulé màá lé nkó nulé ni. màá kó kúrò nílé. ah o dandan ni. Ah, ṣé bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ rò pé ó yí sí láti lé tẹ́nàntì kúrò nílé. ah kí ló dé. ìjọba náà wà ń lù ú. wọ́n bá wa dá sí. ẹ fọ̀rọ̀ ìjọba sílẹ̀. ìjọba wà ń lù ú. ìjọba kẹ́hìn sí níbẹ̀ ni mo fún yín lónìí lóṣù mẹ́jọ. ẹ fọ̀rọ̀ ìjọba sílẹ̀ ẹ̀yin náà nìkẹ́ sọmọlúwàbí ẹ kàn ti gbìyànjú rẹ ó ẹ kúlẹ̀ o. Ah, ah, dadi ẹ káàbọ̀. padà ẹ ṣòro mi. Ah, ẹ pàdé láńlọ́ọ̀dù ní ọ̀nà. láńlọ́ọ̀dù wo ni mi ò pàdé. àtàwọn ti ń pariwo. ó takú síta bẹ́ẹ̀ bí mo ṣe yọ lókèrè báyìí ló ti bẹ̀rẹ̀ ariwo gbogbo ayé ló ti mọ̀ pa jẹ́ lówó lé tẹ bá mú àtìgbà tó ti ń pariwo yẹn àtàárọ̀ ló ti ń pariwo èpè èpè ńláńlá báyìí ló ń ṣẹ́ látàárọ̀ mo ṣáà gbàdúrà ni pé kọ́lọ́ máa jẹ́ kẹ́ pàdé ẹ̀ lọ́nà. akókó ba ó takú ni àmọ́ gbà tọ́lọ́ máa bá mi ṣe mo ṣáà fún ní fifty thousand nínú owó tá a jẹ owó ẹ̀kú thirty thousand péré. ẹ fifty thousand mo lè ti rówó. ẹ ọlá ọlọ́run ọlá jíde ni jíde ló fún mi lówó. jíde àbúrò yìí. jíde àbúrò mi ni ọdún ẹ ni mo ti ń bọ̀ bí mo ṣe ń bọ̀ yìí ṣe mọ̀ pé ó ti mọ̀ tẹ́lẹ̀ wípé ojú ń yọ mí lẹ́nu. nígbà mo wá dọ́dọ̀ ẹ̀ lẹ́nìí bí jíde ṣe wọlé tó kó fifty thousand lé mi lọ́wọ́ nìyí ó ní fifty thousand yìí ó ní kí n lọ sí hospital kan ṣe test ojú mi gbogbo ohun tó bá nídìí láti rà bí oògùn pípé kí n ṣàná fifty thousand naira yẹn ìyẹn ni mo kó lé láńlọ́ọ̀dù lọ́wọ́. Ah, gbàtẹ́ tí wàá kó fifty thousand fún láńlọ́ọ̀dù báwo la ṣe fẹ́ ṣe treatment ọ̀rọ̀ ojú yín treatment ojú ọmọ mi ò mẹ́nu kúrò kí ló fa kójú máa dùn wá níwò yìí ṣọjọ́ orí ni àgbàkọ́lódé ọlọ́run má da wàhálà sí wa lágbádá sórí wàhálà àpọ̀jù òun náà ló máa ń fa oríṣiríṣi àwọn problems nígbà tí èèyàn ò rówó jẹun tí rònú pọ̀ ìgbà olójú ò ní dùnyàn àmọ́ mo nígbàgbọ́ pé bí mo ṣe san díẹ̀ nínú owó láńlọ́ọ̀dù yẹn ojú yẹn máa lọ jíde tiẹ̀ tó ń ṣe bẹ́bẹ́ bó ṣe fún mi níyẹn tán níṣẹ́ ló tún rọra fún mi ní another twenty thousand naira ó ní kémi àtàwọn ọmọ èmi àti yín kájọ máa fẹlẹ manager ara wa nílé. àbọ̀dá ah, jíde wọ́n máa gbìyànjú o àwọn náà ò ní rí wàhálà. àmì àmì àdúrà ni ẹ ṣáà máa bá mi fi lọ́wọ́ so bíyà kí n fún ẹ ní one thousand naira níbẹ̀ lọ́ọ́ bá mi ra eye drop tí máa ń lò yín nítorí ó ti tán láti last week tí n bá ti kàn sí ojú yẹn á lọ. ó ga o àwọn ló tún fún yín ládùúrú owó eléyìí náà sí. àwọn ni. Ah! lọ́wọ́ máa ń rínú èmi gan pàápàá owó pọ̀ lọ́wọ́ mi ni ọ̀rẹ́ mi fẹ́ ṣe birthday ní weekend bọ́lá èèyàn dáadáa dẹ̀ ní sí mi kó tiẹ̀ jẹ́ kéèké kéèmí náà tiẹ̀ fẹ́ mí ìmoore hàn kí n fi kí. ìwọ náà àwọn ọ̀rẹ́ ẹ̀. bọ́lá ń lé ní ẹ̀ mọ́ dára tara. bọ́lá ń lé hmm. ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yìí ẹ mọ̀ òun náà ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ni èlò ló wá fẹ́ ná fún. ẹ àwọn kéèkì yẹn bíi seven thousand kọ̀ọ̀kan ló ń tà wọ́n. Ah, ṣùgbọ́n yín hmm. ṣe wá jẹ́ ọ̀nà bíi lówó ìmọ̀ bá lọ. Ah, ẹ má wọ̀rọ̀ jẹ́ lọ́ra kí ni ojú. ẹ rọ jẹun ah, torí ọmọ náà la ṣe ń ṣiṣẹ́. ṣèbí tá a bá ná tán ojú gbogbo wa jọmọ. dọ́dí. jẹ́ àjọ ná tán ní ọmọ la ṣe ń ṣiṣẹ́ pẹ̀lẹ́ mà yá ṣàṣàrí lọ. ṣó ṣàti lọ. tí o bá yìí ló jáde òde tó ń ṣàṣe ìgbà wo lèmi máa san balance mo ní kó àdúrà ni kó gbà o. àkàbọ̀ lọ́ládé lọ́ládé wá ṣé ọ̀rẹ́ yìí ó mà lágbára fún un ọ̀rẹ́ mi wò. Ah, ah, ọ̀rẹ́ mélòó ló ní ilé yìí ṣùgbọ́n mi of course. kí ló ṣe. Ah, ṣé ìwọ mọ̀ pé ó ti lóyún ni. ó ti lóyún báwo lèmi ṣe fẹ́ mọ̀. ṣé ìwọ òdo lóyún mọ̀ ni bójú ẹ̀ ṣe funfun yẹn ó mọ̀ pé ó ti lóyún àbó ń pretend wọ́n mi bolí ẹ̀ tún ti dé o kí mo fẹ́ máa pretend fún gbà tó ṣe pé máa nà mí mi ìdó lóyún mọ̀ bóyá lóyún àbí kò lóyún. wánú ṣé èmi yìí jẹ́ kí n bára yín sòtọ́ ọ̀rọ̀ ni. a máa ń ba sọ ṣùgbọ́n kò kí ń gbọ́ òun náà lẹ́yìn náà ti rí yẹn. ọmọ yẹn orí ò pé tí màá ṣe pé orí ẹ̀ pé ni ẹ́ ó ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ajá ó ń bímọ ọjọ́ káàkiri ẹ́ ìṣekúṣe is my hobby orí ò pé. ó ga o. wà o má sọ pé mo sọ kankan fún ẹ o tó pé mo mọ̀ yí pé mo yẹn ó yí lórí mi fẹ́ wàhálẹ̀ mi sọ kankan fún ẹ o. ẹ sọ kankan fún mi ẹ pè mí ẹ̀yin kọ́ pè mí gbà tí mo lò. lọ́ládé káàbọ̀. ẹ kú ilé mọ́mì Bólú. ẹ kú ilé. lọ́ládé èmi gangan kò yé mi bó ti ń ṣe mí èmi gangan kò yé mi. ṣùgbọ́n so lóòótọ́ ni kò hmm. ti lóyún. ó tẹ̀dá tó jẹ́wọ́ ilé fún mi ṣùgbọ́n kí like four months ago ni mo sọ fún yín pé olú pè ò ní rárá o kò sí kankan tó ṣe ẹ́ o kó tó di pé oyún yẹn bàjẹ́ mọ́ ẹ lára hmm? ṣubomi ta ló fún ẹ lóyún o. sórí oyún eléyìí oyún ẹ̀sìn gbáà ni oyún tó ń tìyàn lójú ni. Ah! wọ́n foyún ẹ̀sìn lẹ̀ àní ta ló fún ẹ lóyún. dádì Bólú ni. dádì bolu, wò. níbọ̀ wá. ṣùbọ́mi ṣé mo kí mú mi bólú kan yìí ló pè mí tó ń sọ fún mi pé kí n wo ọ̀rẹ́ mi pípa ọ̀rẹ́ mi ti lóyún. Ah. ṣùbọ́mi kí lè bá débẹ̀. Ah, ọjọ́ kan ni mo lọ bá dádì bólú owó pọ̀ lọ́wọ́ mi ebi dẹ̀ ń pa mi kò dẹ̀ síyàn kankan lé mo bá ní kànjọ kan fún mi lówó kí n fi jẹun lọ bá ní pẹpẹsẹ o àwọn ní láti bá mi lájọṣepọ̀ káwọn tó fún mi lówó kò dẹ̀ síyàn kankan lé èmi náà bá wò pé kí n sáré ṣe at least kí n lè fowó yẹn jẹun mi pé ó máa doyún o. kò sáré ṣe kí táwọn ọkùnrin burú báyìí náà kí tán burú báyìí náà ẹ ṣé o ti sọ fún báyìí. Ah, n mọ bí mo ṣe máa sọ fún un. o mọ bó ṣe fẹ́ sọ fún kẹ o mọ bó ṣe fẹ́ sọ fún mò ń bọ̀ agbéni gbọ́. Hmm. Ah. ó ṣe bọ̀rọ̀ ara mi ṣe ń ṣe mí. kìnì kìnì kìnì kìnì kìnì kìnì kìnì ṣẹlẹ̀ yìí. Ah. dáàdi bò ní ìka máa níyì o. ìka báwo kí ni mo ṣe fún ẹ. Ah, kí ló tẹ̀yìn oyún ẹ lè jọ jésù kristi olùgbàlà kẹ́ ẹ ṣòde báyìí kẹ́ ẹ dẹ̀ mójú kúrò. ṣorí ìlànà tèmi rìn láyè tèmi bíi ti jésù ni nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ kí ló ṣẹlẹ̀. Ah. ọ̀rẹ́ mi wá bá yín fún ẹ ẹ dẹ̀ kí mọ́lẹ̀ ẹ dẹ̀ bá a ní àjọṣepọ̀ ah èèyàn burúkú ni. <laughs> nǹkan tó fẹ́ sọ nìyẹn àjọ gbádùn ara wa ni ah. Ah! pé yín gbé fún mi ò ń gbé fún tààrà kí nǹkan tó fẹ́ sọ nìyẹn. ṣe fẹ́ gbọ́ kí ni. ṣe gbọ́ mi. kí ni. o ti lóyún. o kí ni bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ má jẹ́ kí n sọ pé irú béèrè àgọ̀wò lẹ̀ béèrè ẹ kí ọmọ ṣé mi àti níjọ wà ń bẹ̀ ni téèyàn bá ti bóbìnrin lájọṣepọ̀ kí ló máa ń ṣe oyún nìkan ló máa ń dì ẹ wá ń béèrè lọ́wọ́ ti tèmi pé báwo lẹ̀ ṣe mo wà ń bẹ̀ ni. ẹ dá o ẹ dá o ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. dábì bọ́lú ó fún yàn lóyún ìwọ ọmọkùnrin yìí ládùúrú ìfẹ́ tí mo ní sí ẹ ó dẹ̀ ń fi ọbẹ̀ ẹ̀yìn òbí jẹ mí níṣu ò wá rí ibi ṣe sí ó wá jẹ́ ọmọ ní máa ṣàwọn yẹn tó rìn ìgbèrègbèrè káàkiri òun ló ṣe sí. àbájọ àṣàrà mi ni sọ ti ń rùn ìyá máa jẹ mí o ìyá máa jẹ mí o ṣókè tó ṣe yìí dáadé ẹ máa gbọ́ sí i ìkàdé ìkàdé ìkàdé ayé mi o. Babolu fún yàn lóyún. Yabolu ah, Yabolu ni mo pe iṣẹ́ èṣù lélẹ́yìí o èṣù ni kò ṣe mí èṣù ni lọ́ládé lọ́ládé lọ́ládé ah Yabolu. àìsàn tí ó ṣe ni tó ti ní lójú jolè. Koma má ṣe wá àìsàn tí ó ṣe ni o tó tì ní lójú jò lè lọ kó ṣe wá torí pohun tá a mọ̀ la mọ̀ ohun tá a kò mọ̀ ó ṣàgbà wá. kékékéké rárá máa rí gèrà sí rárá mọ́ rí rárá rà. yéréréré máa kí gàràrà ele ha ele ma. àìsàn tí ó ṣe ni tó tini lójú òjò lè lọ láwùjọ kó má ṣe wá torí pé kò yé mi odò tó tójú ẹnìkún fẹ́ máa gbé ni lọ báyìí o ọmọ wo ló wà bẹ́ẹ̀ ta ló wà nulẹ̀ ṣubomi wà bá mi fẹ́ ojú iná jọjọjọ ṣáàbà ń fẹ́ hmm, hmm. fẹ́ kejì. Hmm, ó jàre kò lọ o ojú yẹn kàn bẹ̀rẹ̀ sí ní tàbí wọn pé mo ní ojú yẹn fẹ́ bá dùn mí díẹ̀ díẹ̀ ẹ mò ń kawó lọ́wọ́ bá mi fẹ́ lẹ́ǹkan sí torí mi ò tiẹ̀ wá fẹ́ rí nǹkan kan báyìí jẹ́ ń fẹ́ jẹ́ ń fẹ́. Ah, ó ti wá ṣẹlẹ̀ báyìí o. kì í tẹ̀ kan wo ọ̀hún yẹn èmi rẹ̀ ń bì bá dádì. ibo ló wà. Ah, ẹyin náwó sọ̀kò bíbá èmi rẹ̀ ń bì bá dádì mo mo ti grab ọwọ́ ẹ̀ àbí kó tún gbìyànjú lẹ́ǹkan sí. a ó ti ń kọjá bẹ́ẹ̀ o. ẹ dúró ẹ wo bí ẹ wo bí. yeyeyeyeye. kọ́lù aṣọ tí mo wọ̀ yìí. ṣubú mi hmm? tu ẹ. sí ọ hmm? kọlọ sí ọ ọ fọrí mi rí kankan mọ. mi ò rí ẹ mi ò tiẹ̀ mi ò rí ẹ kọ suddenly gbogbo ẹ ti parẹ́ o. ẹ má sọ and everything ti blank. owó mi lélẹ́yìí owó mi lélẹ́yìí ọwọ́ mi yéè Ogunde o Ogunde tún bá mi oh. àbẹ o máa lọ. ó yẹ la ẹ wo bí ẹ ṣe báyìí ó jẹ máa ṣe báyìí lọ ó yẹ lálẹ́ kan náà. tu ẹ. wo bí bàdádì. yéè yéè yéè yéè o. ta ló wà lẹ Káyọ̀dé. yéè má dẹrù bà mí Káyọ̀dé. yéè mi ò rí mọ́. yéè ẹ ẹ lóòótọ́ blackout ni mo rí o. dájú ẹ wọ́n mi ẹ rí mi. everything ti blank mi ò rí anything mò ń kawó lọ́wọ́ ni. dádì ẹ̀rí káyọ̀dé. mi ò rí. sọwọ́ dà. àdàdì má náwó síbẹ̀. ẹgbẹ́ ìbá ẹ̀ mú wà dádì. káyọ̀dé mi ò rí ẹ. Ah! mo sọ fún yín o. ibo ibo ah, báwo ni ìṣẹ̀lẹ̀ gbogbo náà. Ah. odò tó tọ́jú ẹnìkún fẹ́ máa gbé ní lọ́wọ́ yìí o odò tó dákẹ́ rárá ti fẹ́ má gbé nira ọ̀rọ̀ táwọn fojú di ti fẹ́ máa kọjá òye ẹni. ṣé tí nǹkan kan ṣe fún ayé báyìí ẹ ẹ ti fún ayé lójú. dáná ojú bó ti fọ́ báyìí. dókítà ẹ ẹ ṣàṣàánú mi ibo la máa rìn sí ibo la máa gbégbá ẹ má jẹ́ kójú ìfọ́ ọlọ́run má jẹ́ òtún ìfọ́. ẹni kí n jọ jordan tẹ wá tẹ n kọ́ńpìlẹ̀ lójú ẹ̀ tẹ́lẹ̀ kó ń gun ó ń wù àgbàìgbàì mo ní kẹ́kẹ́ ayọ̀ ń test fún ṣe padà wá. ẹ dókítà owó ni ò jẹ́ ká padà wá ń gbà yìí kò sówó lọ́wọ́ wa. owó ni owó ni owó ẹ wò sìn owó tẹ ẹ̀kọ́ náà fún test tó jẹ́ pé owó mọ̀ wọ́n bá ìtẹ̀mọ̀ á nọ́ọ̀sìn ó máa pọ̀ gidi gan tó gbé kátà ìtàn ẹ́ kátá kílẹ̀ pé. cataract. ah orúkọ yẹn náà pọ̀ ah, ah, dókítà ẹ ẹ wo kí la máa ṣe sí. well ọmọ operate ojú yẹn and there is chance of pé ọmọ ayé ọ̀tọ̀ bá operate. ẹ ìbádúpẹ́ o ẹ ṣeun dókítà. the only thing tó wà bẹ́ẹ̀ ni pé àwọn kì í ṣe a máa refine sí àwọn specialist tó máa bá yín ṣe ni. dókítà bí èlò ló máa Ah, gẹ́gẹ́ bí ṣe sọ báwo kì í ṣe ní báyìí mi lè sọ pàtó pé ibà ìlú máa ná yín àmọ́ ó kéré jù a ṣì ná yín tó bí five hundred thousand. yé five hundred. ah ah. ò ara mi àbùṣebùṣe ò ara mi bójú bá mi nítorí náà. <laughs> odò tó tọ́jú ẹni kún fẹ́ kí la fẹ́ ṣe báyìí sí. torí mi ò mọ ibi fẹ́ wo five hundred thousand. Ah. ẹni nǹkan tẹ̀mí yóò báyìí sí pé a kà lọ gba lóòní bank ẹ ká yáwó bank. àbí. báwo ni bó ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó ní láàárín báwo la ṣe máa lọ gbàdúrà fi wà ìsàn olùwọ gbọ́ tó ti ń ṣerú ẹ̀ wọn nǹkan tèmi rò ní pé ká lọ bá òǹkú jíde o. ẹ òǹkú jíde. bẹ́ẹ̀ni. Ah, eh, ṣé òǹkú jíde ò ní máa rí wa bí onínàárà báyìí. Ah, a ní choice ẹni tí wọn bá sùn ti lè yan jarun palu a lè lómi yàtọ̀ sí òǹkú jíde àwọn la máa lọ bá abíbọ́lá ti fẹ́ẹ́ five hundred thousand. ọ̀tọ̀ ni eré yẹn sọ ẹni tí wọn bá ṣáà sùn ti lọ́ọ̀dẹ̀ máa jarun palu a dẹ̀ lẹ́lòmíì àwọn náà la máa lọ bá kò sí wàhálà ẹ kà lọ. ọ̀rọ̀ táwọn fojú di ti fẹ́ máa kọjá òye ẹni. bó ṣe bí mo fún wọn lówó kọ́ lọ ṣe test ojú wọn yẹn. ó sọ fún wa. ó sọ fún yín ẹ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. kí ni outcome test. kò yẹ wá náà. kò yẹ ẹ̀yin náà bá wọ ẹ̀yin tẹjọ ń gbé ah, kò ṣe ní yé yín. ẹ wo okú ẹ ṣàánú wa dádì ò fojú yẹn ríran rárá mo kàn fi wọ́n lẹ̀ sọ́sìpítù mu ní mò ń bọ̀ ni ìjọ ìṣàánú wọ́n lòun ò nífẹ̀ẹ́ iná sínú òkùnkùn ayérayé. What's all this? Baby. Yes, dear. Oh my goodness. Um, wọ́n ní dádì ṣubú mi ojú wa yẹn ti wọ́ọ̀sì kan. mo rò pé wọ́n rí specialist the other time. mi ò rò pọ́ kí bàbá ń pèsè wọn rárá. I don't think so. <laughs> so kí ló máa ń ṣe báyìí. jẹ́ kí n tiẹ̀ lọ yọjú sí wọn lọ́sítọ̀ wọn kí n gbọ́ nǹkan sí dókítà wọn sọ. ok a máa jọ lọ bí. don't darling ọmọ náà bọ̀dá a pè é nǹkan tó bá ṣẹlẹ̀ máa jẹ́ kọ́ mọ́ so be good yeah. ẹ ṣe máa thank you ẹ ṣe níṣó jẹ́ àmú kọ̀ọ̀kan mọ́. ó ṣàgbà rárá máa rí rèé ní pé kó wá test wọn wá fún test let alone treatment tójú ẹ̀ bá ti wá ń gbóhùn wọn eye drops wọn wọn eye drop yìí fake ló pọ̀ jù ń báyìí ti ń lo fake eye drop yẹn máa ń pìlì ojú ni ilé kó bá wọn kọjú tó bá wọn yẹn o. okay doctor um, ṣe rí ọ̀rọ̀ pé ó yẹ kí wọ́n wá fún test wọn wá fún test ọ̀rọ̀ pọ̀ lórí yẹn á yẹn ọ̀dà ìjọ torí ọlọ́run um, ẹ advice wa kí ni next step ṣé specialist ló yẹ ká lọ rí ni tó bá dẹ̀ jẹ́ òun àmì ẹ rí fáwọn àṣì specialist ẹ gbogbo yẹ kí iye tó bá yẹ kí n ná lórí ẹ mo ṣe tán láti ná ẹ jọ. no problem màá rí fancy specialist. good but there is good. another thing important. okay. ṣé àwọn tó wọ́n wà hypertensive. hypertensive. bẹ́ẹ̀ni. ah comprehensive. kódà tí bá ní in n fi rìsọ́ọ̀tì bp wọn ta chẹ́ẹ̀kì bp fi wọ̀nyí ẹ̀ pariwo. one tí wàá kéré o bó tí wọ́n bá diabetic is ti pọ̀jù lára wọn so gbogbo yẹn la gbọ́dọ̀ mójútó náà ló ti bá refine. Ah. báwo lára yín. Hmm. èmi àti bọ̀dá jíde ti wá wọ́n wà lọ́dọ̀ dókítà wọ́n bá dókítà ṣe arrangement tó ti èyí tó bá ti ṣe táwọn náà máa yọjú sí yín. jíde hmm. ẹni kò ṣàánú mi. sista kí ló sọ. wọ́n ti sọ pé àwọn máa sanwó yẹn ah. wọ́n tẹ̀ tí make arrangement. àwọn ṣàánú ẹ. àmì ẹ má wọ̀rọ̀ ẹ má wà ókè àti ẹ̀ lójú kówó yẹn pọ̀. dadi kàmá dúpẹ́ lókun báyọ̀. nípa tí bá dókítà pẹ̀lú ṣùgbọ́n. àìsàn tó ṣe mí tó ti ní lójú jòlè. mo ló bá mi gbé dókítà wá ló bá mi gbé dókítà wá. dájú láti ti fọwọ́ lẹ̀ ọ́ méjì méjì méjì bẹ́ẹ̀ kọ́kọ́ ló bá mi gbé dókítà wá lọ. ṣé wá. dádì dádì dádì dádì dádì má ṣe báyìí fún mi dádì ojú yìí máa là dádì má ṣe báyìí dádì dádì dádì dádì dádì ọlọ́pàá ẹ̀tọ́ mi dádì ẹ má ṣe báyìí. ó ṣàgbà wá. a dúpẹ́ fọlọ́run náà àbí kí la fẹ́ ṣe. ọlọ́run ọba tó dá wa yìí ọba alápàdúpẹ́ ni kò sí bó ti wù kó rí ó ṣe dáadáa ni ó ṣaburú ni ìjọkànjọkàn á padà síbi tá a ti wá mímí tẹ̀dá mí ìjọ kan ní odòpin wàláwó ista alfa zuma alfẹ́ ní baradaha kéèyàn lu ẹgbẹ̀rún ọdún kan láyé kó ní kò tóun ọlọ́run tó ní mo fún lẹ́gbẹ̀rún méjì sí wàhálà abúdá mi ìyá omi tẹ̀sí ìwé làlùkọ́bùrì ìjọkẹjọ kan wọ́n gbé sínú sàárè bàbá ti lo tiẹ̀ tán nìyẹn o jíjẹ tí wọ́n fẹ́ jẹ ó ti tán ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ti tán gbogbo ọgbọ́n tí wọ́n dáná ti tán bí ti parí sínú ẹ̀yin tó wá jọ́mọ náà dira yín mú ẹ má ronú púpọ̀ nítorí àgọ́ ara kó má dànkà mí sára hmm. ẹ̀yin náà rí bí àwa ti lò ìṣojú yín ẹ̀kọ́ leléyìí gbogbo ohun tí èyí bá ṣèyàn láyé ká má mọ ara bọ́ra wa lọ́rùn ẹ̀yin náà rí ẹja kò lérí yín o ẹ̀kọ́ ló jẹ́ fún yín ẹ dira yín mú o nítorí jọ́kọ̀jọ́kan òṣùwọ̀n kìíní yẹn máa pé gbogbo àdùn téèyàn rí ń bẹ̀ nígbà tí ń pa ọmọ rẹ̀ ìjọ tọ́jú wọn bá pé agbára ò ní kamọ́ o. <laughs> má bàa jẹ́ o ọmọ lẹ́yìn náà fi kalẹ̀ yìí o ó tọ́ dáadáa o làlá hàwùlà. bẹ́ẹ̀ kò tẹ̀. òní nǹkan kò mọ ojú kò yeah baby. òní nǹkan kò mọ ojú kò mọ́ra. mọ́mí bọ́lú. mọ́mí bọ́lú. ẹ kalẹ̀ bọ́lá ni kí ló fi ń gbálẹ̀kùn mọ́ wa bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú ẹ jọ dáàdì nǹkan. dáàdì bolu ó wà nílé ṣé kò sí. ẹ bá mi pè wọ́n ìròyìn ayọ̀ ni mo mú wá fún wọn. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló wá kí ló ṣẹlẹ̀. wọ́n ní kí n sọ fún yín pé ìyàwó yín ti bímọ ni. tí èbèrè bóyá ọkùnrin ló bí àbóbìnrin. kí ló ṣe yín kí tẹ̀ àdáyàdá báyìí kí ló dé ẹ ṣe jóye túlétúlé báyìí kí lẹ̀ ń wá kiri kí ló sọnù lọ́wọ́ yín ẹ́ oníṣàkóso ní wótòwótò ẹ ní bí ẹ ẹ ẹ gẹ́tà tó mi. idiot túlétúlé abẹ́ rí nonsense. Okun wọn, okun wọn, okun akúnwọ́ sílẹ̀. lọ́ládé lọ́ládé àgbà tí ṣùgbọ́n ń bímọ. èmi gangan kò yé mi bó ti ní ṣe mí. ọ̀rẹ́ báwo ni. ó wà ókè ayé. ó wà ókè wọ́n ń kọ́. padà níbo ló ń kọ́ àwọn ọmọ lọ. mo fẹ́ dọ́dọ̀ ọ̀hún. Uncle, mi ni mi dẹ̀ fẹ́ kán àwọn ọmọ yìí lọ ọ̀nkù mi bá ra àwọn ọmọ yìí wọn ò ní ṣàánú mi especially kékeré yìí ẹ mo ṣe ní kí n kó wọn wá sọ́dọ̀ ẹ̀. ṣé o ti ráyè lòdì yọ ọlọ́mọ yọyọ. ṣé wo náà fẹ́ wá bú mi ní báyìí. mo ti gbọ́ ṣàgbé wá. ẹ gbà mí tí mo mi. sídi oh. ẹ jọ̀ọ́ ẹ má tún gbóyún wálé o mi lè máa tọ́jú ọmọ ẹni tó bá bímọ ló ń pọ́n o wàhálà yìí pọ̀ fẹ́mi nìkan ẹ ṣe. Do you want biscuits? Èmi gangan kò yé mi bó ti ń ṣe mí. Jọ dànù ló pè mí ni. O kò fi pé mo lè máa waste owó just anyhow. Shut up your mouth. Rárá kí ni? Tó ń ṣèrànù káàkiri àdúgbò bedding with all men. Kò sí ọkùnrin tó ò lè jẹ́ kó gorí ẹ̀. Mechanic ifá bricklayer ibo graduate igbọ̀n. Kí ló ń ṣe ẹ náà? I wàá bímọ dọ̀ bí ẹlẹ́dẹ̀ẹ́ ta ló tẹ̀ wọ́n yé oyún tó ti ṣẹ́gun. àmì ah, ò ṣẹyún sọ. ẹnu ẹ sọ ọjọ́ kò sí nǹkan kan tó lè boast of pé o ti gbéṣe nígbèsè ayé ẹ common o level result o ò ní you can only boast of children result ah. nǹkan tó ní nìyẹn let me tell you something sori <laughs> mi ò ní ṣe nǹkan kan fún ẹ mọ́ àfi tó bá lọ parí ìwé yẹn. sọ. yes lọ parí education ẹ that's it màmá wá nǹkan ṣe síbẹ̀ ṣe sọ yẹn ẹ má just get out. sir. That they say. kí gbogbo ọkùnrin wọn lẹ̀ kó má lè tọ́jú bíútì ẹ. ẹ má bá wí ẹ má nonsense. oníkẹ́ ẹ má bá wí kẹ́ ẹ má bá o. mi mi mọ nǹkan tó ti ẹ jọ ju àwọn ọkùnrin yẹn lójú lára ẹ. kó má rè àkìtàn lọ rè é jẹ. idiot. torí pé kẹ́ ẹ fòun sílẹ̀. hi darling. jẹ́ kó mọ pọ́ńtò farajọ kòkòrò pọ̀ lákìtàn mo ní pé kẹ́ ẹ má bá wí kẹ́ ẹ má bá jà. àbúrò ẹ ló ń bímọ jọ bí ọkọ ẹ dáhìn àwa tá a má rìn lẹ́gálì tá lówó tá lè fi tọ́mọ tá bá bí mẹ́rin tá bá bí márùn a lè tọ́ àbí kankan látọjọ́ ẹni tí ò ní ìdí ọmọ ó kàn ń get wọn àwọn ọmọ náà. baby kí ni tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn i ṣó fẹ́ máa fi ọ̀rọ̀ mi àti àbúrò mi ó fẹ́ máa fi ronú ni. èèyàn máa ronú nà látọjọ́ yìí àti lọ sí hospital everything àti check we are medically sound. ó tún rò lóòótọ́ but ọlọ́run ọba ló ń ṣọmọ àsìkò ọlọ́run ọba dẹ̀ lójú. when when is àsìkò ọlọ́run. very soon ó wà okay medically èmi náà wà okay medically so do jọ please sweetie please jọ. You wanna go cinema? ediyeta tá gbé kó má rè àkìtàn lọ rè é jẹ torí pé kẹfọ òun sílẹ̀ jẹ kó mọ pọ́n tó farajọ kòkòrò pọ̀ lákìtàn mo ní pé kẹ má bá wí kẹ má bá jà. kí ló ń ṣe nínú òrùn tó halẹ̀ gidi. ẹ mo dúró de kẹ̀kẹ́ náà pep ni mo fẹ́ désàlẹ̀ ń bẹ̀ yẹn. Kẹkẹ náà pep. bẹ́ẹ̀ni. nínú òrùn yìí no no no no no no see nǹkan tí wọ́n ń sọ pẹ̀lú àwọn ìjọba nàìjíríà ni ẹ̀ ó yẹ kó da ọkọ̀ síta àti àwọn ọkọ̀ tó ní ìsìn kó wọ́n fi píkì náà nǹkan ní great king báyìí kó wọ́n rọ̀ pé in this kind of weather. Ah, ẹnì sá a máa débẹ̀ sá a máa débẹ̀. <laughs> ẹ ká tó débẹ̀ ẹ jẹ́ kí èmi ran ìjọba lọ́wọ́ ṣé mo lè sún ẹ síwájú àwọn débi tó ń lọ gangan. I don't mind sir. O mind yes, sir. open pẹ̀lẹ́ orin ah, yá ti ṣe é léṣe o rọra pẹ̀lẹ́. yes sir yẹn á ti kọ́ sí àwọn nǹkan míì tí wọ́n gan expect sí lára mi ìdí láì kí kí máa ríyàn tó dá báyìí kó máa jẹyà. ọ̀rùn <laughs> yẹn pọ̀ lóòótọ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ a ah, má bínú ah, ṣubúmi I just want to. báwo lè ṣe mọ orúkọ mi. <laughs> Ah, ó mọ̀ pé odú ní ẹ̀ ò kí ń ṣàìmọ̀ fọlọ́pọ̀ I live in this vicinity ibi náà dẹ̀ ni wọ́n ń gbé èyí tó wá jẹ́ pàpàǹbarì bẹ̀ i am i apologize in advance kó má dà pé bóyá mo wà road i have been crushing on you for a very long time as in mo ní it's crazy feelings mo ní fún ẹ. tó bá jẹ́ pé rí lẹ́yìn ṣe stop ẹ̀ because ó ti ń dàbí pé ẹ̀ mú mi ṣeré. ṣùgbọ́n i am dead serious. You're my crush. Bí tí mo crush ẹ̀dẹ́ tí mo like ẹ̀dẹ́ as in máa wò pé ah, kí ló dé lè yọ̀ ṣe jáyà mi as in wọ́n kàn ṣe bí ẹni pé kàn dá mi lóhùn pé ó gbà. <laughs> ló bá tán o. too fast àbí. ó <laughs> bá eh, rí bẹ́ẹ̀. àdúrà tí ìwọ́n máa gbà ni pé ìgbà kí ìgbà tó ìgbà fẹ́ settle ó jẹ́ pé ẹni tí ó máa bá wọn ẹni tó ti rẹ́dì ni nígbà tó wọn ti rẹ́dì it's ó máa ń jẹ́ kó lókè easier and faster. I stop it. <laughs> Honestly, Rinye's Fema were too expensive. I mean, I know, I know it's, it's, it look like a road shop, but please, understand me. I'm going to tell you again. Funny. Because I'm going Poor me, Apple. Am I serious? Oh. Eh, stop it, eh, honestly. One is me. You sure? But see, Kobami will shoot for me. Let's forget about let's put the past behind. Ní gbogbo ìgbà lára mi máa ń kún. Àní ní gbogbo àkókò lára mi máa kún àkúnwọ̀ sílẹ̀. Èmi gangan kò mi bọ̀rọ̀ ara mi ṣe ń ṣe mí gbogbo ejò ee jíjẹ ni láìdẹ ṣàfiṣe let someone come to my rescue. Eye máa sì kàkà kiri. Okun wo, okun wo okun o ni okun o ara mi kún wa kún wọ́n o okun o okun o òní nǹkan kò mọ ojú mọ́ra. Yeah, baby. Oní nǹkan kò mọ ojú mọ́ra. gbogbo ń tó bá rí níwọ̀ ń wò gbogbo ń tó bá rí ló ń rún gbogbo ń tó bá rí ló ń pàjẹ àìrẹ kì í ṣàfiṣe nó kò sí nínú dísánárì yẹ rárárárá ọ̀rọ̀ rẹ̀ fámójútó o oh bèbí láì dẹ̀ ṣàfiṣe kò ní nǹkan kó mọ ojú kó mọ́ra. oní nǹkan kò mọ́jú kò mọ́ra. bó kọjú sí ẹ̀kọ́ta bó kẹ̀yìn sí ẹ̀kọ́ta bó kọjú sí ẹ̀kọ́ta bó kẹ̀yìn sí ẹ̀kọ́ta. pẹ̀lẹ́. lóòótọ́ ló ti ń bíbẹ̀ hàn àmọ́ ṣùgbọ́n àgbẹ̀ gbé mi lọ́mọ méjì sí ìgbà tó. <laughs> Alright. see let me let me ask you this ṣé ọmọ bíbí jẹ́ àrùn. so kí ló dé tó wá ronú lọ in that direction see the fact pò tiẹ̀ lọ́mọ ó fi jẹ́ kí n rí àrídájú pé nǹkan tó dá wà lára ẹ̀ nǹkan tó dá tara ẹ̀ jáde ó tún jẹ́ kí fẹ́mi double up ni. mo ti gbọ́ àmọ́ kó má lọ dọjọ́ wájú ó mọ̀ pé ìyẹn ọkùnrin tẹ́ bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan ni wọ́n máa kẹ lójú kẹ nínú kó má lọ ní ẹ ó ti lọ́mọ wàhálà yìí ti fẹ́ sú ẹ o ìwọ ṣàkọ ni bàbá wọn ṣé ò ní sọ bẹ́ẹ̀ fún mi lọ́jọ́ wájú. bó ṣe ronú sí sí ọlọ́run ní jẹ́ kó bọ́ ìyá rẹ̀ o tí èèyàn bá ń lọ tó bá dé bus stop ibi tó yẹ kó ti bọ́lẹ̀ jọ ṣó ní reason láti máa wò káàkiri mọ́ o need kó máa yà káàkiri mọ́ you are the kind of woman I want o lè o bọ ẹ lóore jẹ o bọ ìyá rẹ sori tí bá kọ rí ẹ lásán báyìí ara mi máa ṣe gidigidi tó bá tó bá dà sí bóyá o kò pè mí lórí fún sípàtì rẹ hàn ah, àwọn ìwà ni kí ló ṣe báyìí tó ń ṣe bí arí ti mí yọ ní àwọn ọmọ kan tó ń ṣe ọmọ kan tó ń ṣe mí. You're just so beautiful. Oh, serious. I, I love you. I love you too. I will love you forever. Aww. oh, nǹkan kò mọ ojú kò mọ́ra. Yeah, baby tó jàre bí ṣe máa fọ́nbù ni. kí ló ń jẹ bẹ́ẹ̀ kò rí ọlọ́run tó bá dán mi wò <laughs> àgbà iná ni iná ni mí bẹ̀ ọlọ́run. ta ni kó wọlé o. yéè ẹ o. <laughs> Ah!

ó kò wá kí mi ni kò ń ṣe pé nísìnyí. ó kàn wá kí ẹ orílẹ̀-àlẹ́ kẹ́mi àbí. Ah! I'm totally and highly disappointed in you. ó ṣe ló máa ń gbẹ̀yìn ìròyìn báyìí nǹkan tí mo bẹ̀rẹ̀ àwa lè lè ẹ̀ níwẹ̀. ọkàn máa ń bọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe nǹkan tó rà ká mi explain nǹkan tó lẹ́sìn explanation ni but but baby who is it? Ah, ǹjọ́ àṣì jẹ́ kéèyàn lọ náà. a ah, ò ṣe máa ní kí n jẹ́ kó lọ. Ah, àwọn virus ló ń disturb life mi. wọ́n wá wá wá wá ìgbà tó ti mọ̀ pé àwọn virus ò ní virus àti format wọn dẹ̀ mẹ́ ilé ìkàn disturb wa ni. well kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ó ti ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lónìí. ó jàre pé kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n mi ó gbọ́ ìwà tí Mr. Coker tún ti jà. wọ́n dá yẹn lóhùn ó kábọ̀dé lọ́dọ̀ mi ló bá dẹ̀ bínú bọ́ta àtìgbà yẹn mo dẹ̀ ń wò. dúró náà ṣàfi ṣe ẹ ni ah, ah. orí ọmọkùnrin tó fẹ́ pẹ̀lú kùdìẹ̀kùdìẹ ara ẹ̀ yíyẹ tó tún ṣèrànù kiri. Ah, àwọn a máa sọ pé mo ń ṣèrànù kiri kí ni problem mi mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣówó nìkan nìfẹ́ ni. jọ̀ọ́ sọ fún mi kí tún ni ìfẹ́ tó jọ̀wọ́ lọ wo lọ́dọ̀ tèmi owó owó nìkan kọ́ nífẹ̀ẹ́ o èmi gan ìṣe mọ reason táwọn ìyàwó olówó ṣe máa ń ṣèrànù ni bẹ́ẹ̀ ni ẹ máa fún wọn lówó ẹ ní dúró tì wọ́n ẹ ní fún wọn ní nǹkan tán fẹ́ tó jẹ́ tara ẹ ṣe sára jókúta ni. mo kú jọ sọ fún mi ṣé torí pé màá yàn sún mi ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe. ṣé kò tún torí ni. Oh, ó ti wáyé mi gbangba gbangba pé wọ́n bí ìwà àti ṣekúṣe pọ̀ ah, nílẹ̀ ṣó fẹ́ gbòòtọ̀ rọ̀ ọ̀rẹ́ ti yíwọ́. ìwọ kọ́ lọ́lọ́run mi ṣàlàyé yẹn fọ́lọ́run jẹ́ kó mọ bó ṣe máa tún gbogbo ẹ̀ ṣe ọ̀rẹ́ ló wá sọ tó wá take serious rẹ̀ èmi lẹ̀ jù. nǹkan tó ṣe é o. mi yóò gbé kọ́ ṣá. àmọ̀ràn lásán fọmọ tó bá fẹ́ gbọ́ ẹ má bà á rò ẹ má bà á jà. ọ́fíìsà òun ni olóṣìí ààrẹ tó bọ́kọ mi lájọṣepọ̀ ó tún bímọ fún ó tún wá treat mi pé òun àna mi ṣe léṣe. madam you are under arrest. kí ni mo ṣe. ó ṣàgbọ́n nǹkan tárábìnrin yìí sọ. irọ́ ló pa mọ́ mi. àti ó jẹ́rọ́ àtọ́jú òótọ́ tó bá dé station ó máa lọ ṣàlàyé rẹ̀ move. <laughs> move bọ́ síwájú oníṣìnà gbẹ́sẹ̀. tó bá ẹ má bàa wí o ẹ má bàa jà kọ́lọ́run mọ́jọ́ fọwọ́ rárá. kí ló dé kó o tẹ́tí wọn. mi ò tẹ́tí yẹn kankan sá. o tẹ́tí yẹn kankan. o so ń parọ́ mọ́ ẹni àbí. bẹ́ẹ̀ni sá. ok kí ló ṣẹlẹ̀ ní weekend ìgbà tó sá aṣọ sórí wáyà. ẹ ṣé mo dúpẹ́ o gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ìjọ sátọ̀dẹ̀ làwọn èèyàn máa ń fẹ́ fọṣọ ìjọ sátọ̀dẹ̀ yìí mo bá fẹ́ fọṣọ mo fọṣọ mi tán kí n lọ sá sórí wáyà ni mo rí pé mọ́mi Bólú ti gba gbogbo wáyà kí ló ṣẹlẹ̀ mọ́mì bolúdé rẹ̀ ojoojúmọ́ ló ń fọṣọ mo bá dẹ̀ wò pé òkè ò jẹun ra bá wọn kó díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan kébì lè raṣọ sá. ọ̀fíìsà irọ́ ló pa ọmọ ṣùgbọ́n mi olójú wò kòkò irọ́ ló pa o. ṣẹ́ẹ̀rì nígbà tí mo fọṣọ mi tán tí mo sa jẹ́jẹ́ mo wọlé tí màá fi bọ́ síta báyìí mo rọ́ ọmọ ṣùgbọ́n mi yìí ó ti rọ aṣọ mi ó ti rọ sójú kan blue ti papọ̀ mọ́ yellow yellow ti papọ̀ mọ́ purple ó ń ṣí ó dẹ̀ ní òun máa gbá mi létí ó kú jẹ́ gan kò máa gbá mi létí. mọ́mì bolú kí ló dé pẹ́kẹ́ yìí tó wú yìí rọ́ ló kún bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ ń parọ́. shut up irọ́ kun ẹnu so gbogbo aṣọ tó ló ṣí mọ́ra àwọn yẹn sì wọ́n parọ́ wọn yẹn. yẹ sà ẹjọ́ mi kọ́ ni mo ní kọ́ ra fake sà. ikọ̀ tí wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ ní kó dá mi lóhùn. o ti bọ́. yes yes. ṣé o sà. kí ló ń ṣẹlẹ̀ níbà. yẹ sà lady ló ń ló ń tẹ́tì wọn àwọn ará sùn wọn àná. ń gbọ́ òun tẹ́tì níbọ̀ ẹ̀. rárá sà mi ì tẹ́tì èèyàn ah, kankan. ó ah. tún parọ́ ìwọ ọmọ ṣùgbọ́n mi ó tún parọ́ ẹ wọ ọ́fíìsà látijọ́ tíṣẹlẹ̀ yẹn tíṣẹlẹ̀ títí dé àsìkò yìí ó ń tírẹ́tì mi ó lóun máa gbá mi létí. mọ́ mi bò ní dẹ̀ ń parọ́ báyìí ẹ sà báwo mo ṣe fẹ́ tírẹ́tì wọn ṣé ti sáìzì wọn la fẹ́ wò ni ẹ mi ì lè tírẹ́tì wọn sà. o o o o o tírẹ́tì wọn. rárá sà. ọ́fíìsà um, ṣọ́ṣọ́ jẹ́ kó àwọn àbọ̀ lọ́fíìsì. Please move àmọ́ kí ló dé tó yẹ pé tẹ́yìn ẹ̀yìn ọlọ́pàá bá ti wà nínú yúnífọ́ọ̀mù yìí gbogbo agbára kankan máa dédé gùn yín máa ṣe sit down there stop no go kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ nà. Ah, well Nigerian police force lọ pé wà ẹ àwa dẹ̀ lágbófinró òdu yìí ah, agbára á gùn wá. ọ̀gá <laughs> kẹ pẹ́ o <laughs> bó kí ló dé tó yẹ pé yóò kí n lọ jagun bí àwọn sójà. ah well um, wọn ò train àwa pé ká máa lọ jagun ṣùgbọ́n nípa ká dáàbò bo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè yìí àwọn bíi irú yín báyìí nǹkan mm. ah, ah, mm, mm, tó fi ràn wá nìyẹn. lóòótọ́ ni mi gan rí lára yín pé ń dáàbò bò wá ṣáàbò lẹ̀ ń dáàbò wá yìí. Ah, ṣé mi dáàbò bò wọ́ báyìí. <laughs> ayé mi o. ẹ ti eh. gbìyànjú náà ẹ gbìyànjú. màá ti gbàgbé mi ní káwọn ẹnìkan wá bá mi ní ọ́fíìsì ní àìpẹ́ yìí six dẹ́ mú fún Ah, my dear jim awa lójú tí mo wá lọ. má ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ eh, ẹ eh, mọ́jọ́ tẹ ti fọwọ́ kàn mí last ni. ẹ eh, ẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà ti ní pílánì fún wíkẹ́ndì fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ ẹ wíkẹ́ndì náà lọ. Ah, ah, ọjọ́ mélòó. nǹkan lè ti ṣe mí kó tó di wíkẹ́ndì o. nǹkan kan ò ní í ṣe ẹjọ́. ẹ wo abẹ́fẹ́ kí n lọ bẹ́ẹ̀ lómi ni. no no no ah, wàá ṣe nǹkan báyìí. ẹ jù ẹ kó di wíkẹ́ndì kò tiẹ̀ ṣe díẹ̀ pé tó máa lọ. níbo ah, ló mú mi lọ. yàrá wa ni. Ah, nílé yín. owó eyín ò sọ ń sìn ẹ́ nílé wa ṣe bí wa ni ẹ máa bọ̀ ah, ẹ fọ àbúrò mi lè. bó gangan kò yé mi bó ti ń ṣe mí. ni máa ń kún. àní ní gbogbo àkókò lára mi máa kún àkúnwọ́ sílẹ̀. èmi gángan kò yé mi bọ́rọ̀ ara mi ṣe ń ṣe mí. tó fi ṣàtì ni. someone come to my rescue. ìtaka èrè okun wo okun wo okun wo okun wo. báwo báwo ni díẹ̀. wọ́n kọ́ ló ń kiri. madam dábàá mi ṣe dé tásìrò ìfún ṣé wàá òkè sá ah, ẹ mọ̀ pé mo pọ́n ilé mu ní ṣé wàá òkè sá ṣé gbádùn ṣé mo tọ owó lọ́wọ́ yín ni. Ah, ah, ó ti Okay, my love. Káyọ̀dé! Káyọ̀dé! sórí ewu pé. kí ni. mo bó ṣe embarrass mi lójú àlejò mi. ẹ̀yin lè sọ pé èmi embarrass yín lójú àlejò ẹ má bínú àǹtí mi o ṣé tí nǹkan bá ń jó yín lọ́wọ́ ẹ lè fi jólẹ̀ ni. ẹ kí ni tí ń jọ nǹkan mi o kò look normal mọ́ o ẹ tẹ wá ní spec kúkúrú pupa dúdú funfun gbogbo ẹlẹ́kọ̀ọ́ ṣe jọ̀rọ̀ time ọmọ kékeré kan mo rí pẹ̀lú yín ẹ wá kí useless man ẹ máa wá sínú ilé wa máa gbé yín mọ́lẹ̀. ẹ ọmọ ẹni tó pe useless yẹn ṣọmọ ọfíìsà mà Nigerian police force alágbára mà ni. amòfin ni òun tí wàá rúfin tí ẹ kó wọn máa gbòyìn mọ́lẹ̀ nínú ilé wa. ló ṣe wá gbowó tó fún ẹ a kò máa wùwà òṣì ẹ má má má bínú mm. orí ò ní ṣẹlẹ̀ mọ́. ẹ tún ti dé ẹ ẹ gbogbo má bínú yóò ti di mọ́lí sí mi lára ó ti di normal thing ìjẹ́ tẹ máa ń sọ lẹ́ gbogbo gbà ẹ ẹ ṣáà jáwọ́ ẹ jáwọ́ torí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò kò look normal mọ́ o ẹ gbọ́ kò look normal mọ́ o. ẹ má bá kọ́ ló bá mi ra. oníkẹ́ má bá wí kẹ́ má bá jà o. ẹ̀dìyẹ tá a kí ló dé wáì tó panic látàrí. ó tún ti ṣẹlẹ̀ o. kí ló ṣe n tún ti lóyún. mi gbọ́. Uh. ah you must be very stupid. ah Bisola kí ló lè tó yẹn. ah ó lè jù bẹ́ẹ̀ lọ ká ní mo rí ìbọn gan ni ó yẹ kí n fi fọ́ orí ẹ̀ mi. Ah. yes because orí ẹ̀ kàn tóbi ni kò sí brain nínú ẹ̀. ó ti tún lóyún again pẹ̀lú gbogbo nǹkan tá a máa ń bẹ́ẹ̀ sọ jọ kí ló ṣẹlẹ̀ gan ṣó fi ṣe ẹ ni ṣé jì ni àbí nǹkan míì ó ṣe jẹ́ pé ìwọ nìkan lára ẹ máa kún àkúnwọ́ fún sex kí ló dé edi ni àbá fi ṣe. Ah. Mm. ó ti ẹyé mi náà. kò yẹ ẹ bọ̀ ṣé wo ò lè kóra ẹ níjàánu ni bá ṣe ń sọ tó o lè discipline rẹ tó bá tiẹ̀ mú ẹ tó ń gun ẹ o lè discipline rẹ kò tẹ̀ ò pé no i don't want to do this. oyè mi dùn bó ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀nu sọ̀hún abuwájà abirin òṣì lẹ́sẹ̀. Ah. ẹ dúró dúró dúró ta ló fún ẹ lóyún ta ló ní tọ̀tẹ̀ yín. ọ́fíìsà wálé ni mi gbọ́. wọ́n fi sáwọ́ lé. <laughs> ọlọ́pàá ló ní tọ̀tẹ̀ <laughs> ó tiẹ̀ kì í mu ní kékeré ń tiẹ̀ rárá. mo fi sọ́lá fi mí sílẹ̀ nǹkan tá a bá máa ṣe ni kó bá mi sọ èmi náà ti dra àti pé wọ́n kí n lè ṣàlàyé fún wọn nọ́mbà ẹ̀ ò lọ àǹtí ẹ má wá bẹ́ẹ̀ o ẹ má bínú ìgbà tó try láti pè wọ́n tí nọ́mbà wọn lọ kò níbi tẹ́ ti máa ń pàdé o ò mọlé wọn o ò mọ̀nà wọn o ò mọbi tó lè wá wọn sí o ò mọ station wọn. ìṣẹ̀lá ah bọ̀rọ̀ ara mi ṣe ń ṣe mi gbogbo ejò. yes yes yes yes ta lẹ bèrè. ẹ sà ọ́físà Wálé Àtìbà lábẹ́rẹ́. Wálé Àtìbà kò sí ń bímọ wọn ti transfer ìfún mi báyìí. Ah! ibo ló wá gbé wọn lọ báyìí. ìbọnú. ẹ ònú náà lọ́n. Ah, kí ló ṣẹlẹ̀. èjò sá báwo la ṣe lè rí wọn. wọ́n ti wà ń bọ̀ mi ẹ jọ ṣe lè fún wa contact wọn. nọ́mbà tó ń lò ìgbà tó wà ń bí àtìgbà tó ti kúrò ń bí kò lọ mọ́. ìyẹn náà là ń try tí ó lọ àwa fi pé bóyá ẹ máa ní new one kẹ ẹ jọ kẹ fún wa. mi ò ní àti pé kí ló ṣẹlẹ̀ gangan kí kí lẹ fẹ́. ẹ̀wọ̀n kankan ló ṣẹlẹ̀ sí personal life tèmi gangan tẹ̀ ń wò yìí ní àbúrò báyìí lè rí wọn. Ah, but ẹ̀yin ẹ má wọrí. Thank you ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó dáhùn ni ìgbà táwọn máa sọ fún ẹ gbọ́ má ṣe báyìí má ṣe báyìí ò lísìn ó ti délẹ̀ tán sí ah, mi ò mọ ọkàn tó fẹ́ ṣe o you brought it upon yourself so you have to sort it. wo ṣé a máa lọlé o. ká máa lọlé. Ah! má jẹ́ pé débi nìkan ni mo máa dá sọ ọ̀sẹ̀ bí akáti wọlé káàkiri. ẹ wọlé ó jẹ́ jẹ́ alẹ́ lébí kan lè ti máa sunkún o. àìsàn tí ṣe ni tó ti ní lójú jolè. irú ìdójú tí mo ṣe ayé ò tiẹ̀ gbọ́dọ̀ bá mi fetí bọ̀ wọn ò gbọ́dọ̀ bá mi fojú rí oyún ẹ̀sìn wọn ò gbọ́dọ̀ bá mi fojú rí àbí ni ká ti pèlè ṣé ti bá bí ọmọ náà tán kí n bẹ̀rẹ̀ sí ní kéèkàn pé kò ní bàbá mi àbí bàbá ẹ̀ ti kú àbí kí n wà lọ sí bọ́ọ̀nù. ohun tá a kò ó ṣàgbà wá. Ah. kékékéké rárá máa rí rírá rírá rẹ máa rí rárá. aláàtìṣe mi á ṣàtúnṣe ara ẹ. yèrèrèrè máa kí gàràrà ẹlẹ́hà tí ó ń lójú jolè lọ láwùjọ kó má ṣe wá torí pé kò yẹ mi. kí ló ṣe ibo làwọn wà báyìí kí lè ṣe lè ṣe lè lè ti fẹ́ tù tẹ̀ ẹ gbé lọ sọ́sítù náà wáyọ̀ kún ẹ wáyọ̀ kún ẹ kí ẹ gbé lọ sọ́sítù kò jẹ́ kí n mọ sọ́sítù tẹ bá wà. kí ló ti ṣẹlẹ̀ díẹ̀. ṣùgbọ́n mi ni wọ́n ló collapse. ṣùgbọ́n mi collapse kí ló ṣe. I don't even know. kí ló ń ṣẹlẹ̀ sáwọn pípọ̀ ìbáyìí. I I don't even understand. Yeah ẹ̀gbọ́n ẹja lọ wọ́n ní ṣùgbọ́n mi collapse. kí ló ṣe ṣùgbọ́n mi kí ló ṣe. ẹ ṣàjà lọ. kí ló ṣe. oyè ọ̀rẹ́ òtún ẹ̀yẹ mi ẹ ṣàjà lọ. ṣùgbọ́n mi báyìí. Ọlọ́run. kí ló ṣe. kò yé mi náà sá. kò yẹ báwo ṣùgbọ́n ẹjọ́ ń gbélé ni dẹ̀ lè gbé mú wọn inject àwọn ní sá. ó inject àlẹ kí ló dé. wọ́n lóyún wọn wá fẹ́ fi yọ. ṣé gbọ́. mo gbọ́ ó fẹ́ fàbẹ́rẹ́ yọyún ọ̀nà tipátipá ṣùgbọ́n mi ṣùgbọ́n mi kí ló tún fẹ́ parẹ́ kí ló tún fẹ́ ṣẹlẹ̀ ṣe sí wa lọ́rùn báyìí bó ṣe wò kò sọ̀rọ̀ látàrọ̀ àbí. ojú ìlú Doctor, kan. ẹgbẹ́ ọ́fíìsì náà lè gbà kọjá. ẹ̀gbọ́n ìjà náà jẹ́ ní dókítà lákòbá ni ẹ. sọmọ yà gbádùn báyìí ṣá. definitely máa wà òkè. ṣé wọ́n sọ nǹkan tó ṣe fún yín. wọ́n sọ fún mi wọ́n ló ń jẹ́ tara ẹ̀. ó ń jẹ́ tara ni in the process pé fẹ́ terminate oyún tó wà lára ẹ̀ so a máa ní láti flush gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ kúrò. ẹjọ́ ṣàfihàn ni kí ló ń ṣe ọmọbìnrin yìí ah, ah. wọ́n ní kó kàwé ó kọ̀ kó kà wọ́n ní kó kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ from one man to the other ó láìkí ọkùnrin ó láìkí jù ó ti ṣẹ́ ní gidi gan ni o mi ò lè ka iye oyún tó ti ṣẹ́. bẹ́ẹ̀ni mo ti ẹ pé wọn advice ẹ pé kó yé iṣẹ́ yín. yes. torí ẹ ló ṣe lọ ń jẹ tara ẹ náà oyún tó ṣẹ́ ti pọ̀ jù. ṣé ń gbọ́ ṣé ń gbọ́. òun kúkú ń gbọ́ yíyà mí lẹ́nu ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbà pé òwú ìyàgbọ́n ló mọ́ ọ̀run. kí lẹ mí. ìwọ ọmọ ni ìyá ẹ̀ ọkọ kan òkun kọ́ńbọ́ọ̀dù ìyá ẹ̀ wà nílé ọkọ mi ni ẹ̀gbọ́n rẹ̀ ló yàn lálẹ́ títí títí tó fi lóyún fún ẹ̀gbọ́n ẹ̀ mọ̀dẹ̀ sọ fún ọmọ ní ọmọ ni kò gbà ó ńgbà tóyún ti dé o kó má fẹ́ rárá sílé o ẹ̀gbọ́n rẹ ò gbẹ sí mi lẹ́nu àfi bó ṣe wá gba gbogbo nǹkan jẹ́ pátápátá àfi ṣe lọ́rọ̀ wọn. ẹ bàbá ẹ jọ má bínú ṣé arábìnrin tó wà lókè yẹn màmá ẹ lè sọ̀rọ̀ pa. ẹ màmá ẹ lọ sọ. náà ni mò ń sọ àfi ṣe lọ́rọ̀ wọn. bàbá gbogbo nǹkan kọ́ la fi ṣe o ṣé ní gbogbo obìnrin tó máa ń fò látòrí ọkùnrin kan sọkùnrin kan gbogbo ẹ̀kọ́ la ṣe ẹ jẹ́ sọ kan fún yín bàbá ṣé àrùn kan wà tó ń pè ní nymphomanic ṣé rí obìnrin tí àìsàn tó máa ń bàjá sexual urge wọn ó máa ń àìkàn ó máa ń ṣe wọn bíi kọ́ńbọ́kùnrin kọ́ńbọ́kùnrin láṣepọ̀ kọ́ńbọ́kùnrin láṣepọ̀ hmm. ṣé wá rí àwọn tí àìsàn yìí bá ń ṣe àwọn kan máa ń sọ pé ẹ bóyá torí wọn tàbí fún wọn ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ ṣé rí irú àìsàn yẹn tó bá wà lára yẹn ó lè pàṣẹ sọmọ hmm. bẹ́ẹ̀ ni ṣé mo kọ́ bí mo ṣe wà exposed to mi mọ̀ yìí pé irú àìsàn yẹn wà hereditary. ó wà hereditary dáadáa. <sighs> ok doctor uh, as it is now báwo la ṣe fẹ́ mọ̀ pé irú àìsàn yìí ló ń ṣọmọ yìí tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn báwo la ṣe fẹ́ treat ẹ̀. <laughs> ẹ a máa kọ́kọ́ run test a máa mọ̀ bóyá àìsàn yìí ó wà lára ẹ̀ àbí kò sí tó bá wà lára ẹ̀ ẹ̀ kò sóògùn kankan kánsẹ́lì lásán kì tábà lè change the environment ó ṣeé ṣe kọ́ ló wa change. that can work. lára mi máa kún àkúnwọ̀ sílẹ̀ èmi gángan kò yé mi bọ̀rọ̀ ara mi ṣe ń ṣe mi gbogbo ejò eh, eh, jíjẹ ni láìdẹ ṣàfiṣe let someone come to my rescue. Ooh eye mazikaka eri. okun hmm. wo okun wo okun wo ni okun wo ara mi kún wa kún wọ́n sílẹ̀ ní nǹkan kó mojú kó mọ́ra. Yeah, baby. ó ní nǹkan kó mojú kó mọ́ra. Yeah, baby. gbogbo ohun tó bá rí níwọ̀ ń wò gbogbo ohun tó bá rí ló ń rún gbogbo ohun tó bá rí ló ń pàjẹ́ àìrẹ kì í ṣàfiṣe. No, kò sí nínú dictionary yẹn.